بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته قنيت أزواج أنه الحدود في الأصول الحدود في الأصول هو الجوي نبقى أصول الفقه بيتعقيني أفعوى آه، القاضي أبو الوليد سليمان بن خلف بن سعد بن أيوب الباجية الذهبي المالكي بتعرف به لين بعد الحقيقة والمجاز والمجاز ó ní ohun tó ń pè ní àlùmọ̀jáàzù ẹ máa gbọ́ tí wọ́n sọ pé mọ̀jáàzì lọ́rọ̀ ni kì í ṣe àkíkí ẹ máa gbọ́ tí wọ́n máa lóhun tó ń pè ní majaz mo ní gbogbo gbólóhùn tó ṣe yí pé ẹjúùzù bíhi ayé tàjáwùwàzà bíhi àmọ ọdọ àìhè gbogbo gbólóhùn tó bá ti tayọ tọpíkì rẹ wọn ló ń pè ní majaz wọn ń pè ní majaz ni ẹ bákan náà àlẹ amọr ẹ ìtìdọ wàmúrì ìtìdọ mọsídàrí ni orúkọ mi. به القول على وجه الاستعلاء والكفر ولو كان على أمر عشاء wọ́n ni ìkọ́tìdọ́ àlìmàmúrì bíi ṣíṣe ní dandan ẹni ohun tá n pani láti rẹ̀ yẹn bilkọ́ọ̀lì pẹ̀lọ́rọ̀ aláwájú ìlẹ́sìtìlá lójú pẹ́ẹ́nà kéèyàn gbà tó ń tàn lọ pẹ̀lú kọ́tìlì àti kéèyàn fọ́ọ̀sì ẹ̀ àṣẹ òye ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní máa wá lọ́ọ́ ṣe kìnìún báyìí ojú lọ ló fi sọ bẹ́ẹ̀ ó sì yára kó ń fọ́ ṣe kò fẹ́ ṣe tẹ́lẹ̀ ó ní kò ṣe nǹkan ń pè ní àlẹ́ amúrú yẹn ló fi yá kí àlẹ́ amúrú máa ń wá látòkè àdùáwù abẹ́ látọ̀dọ̀ ẹni tó ga kẹ́ ń tọ́ wà lẹ̀ ìmọ̀ àdùáwù òun lèyí tí máa ń wá látọ̀dọ̀ ẹni tó wà lẹ̀ lọ sókè lẹ́yìn náà lọ́wọ́ ọmọ tíra ni wá ni orí ọmọ tíra tó mú wá ní ilé kìí wọ́n ní bákan náà kò ní mọ tíra dáńkà o wọ́n ní kọ̀ntínú tíra ní ìjọ gbọ́ yorùbá wọ́n ni àlèwáàjí ọbọ̀n lahu aláwájì máa ní àlèwáàjí àwọn èèyàn wọ́n ni mọ́ sáànà fi táríkì yí àìkà ọbọ̀ wọ́n ni tó bá já sí pé ìyà ń bẹ bí kéèyàn pàtì ìyà ọwà bí kéèyàn pàtì mìíràn haifu huwa tẹ́ǹtù lahu láàyè tó já sí kíyàn pa nǹkan yẹn sí aláwọ̀ ti hì lójú ọ̀nà kan ọ̀gbọ́n pẹ̀lú ọ̀rọ̀ yẹn nìyẹn kíyàn bá pàṣẹ yẹn ó jìyà ọ̀yá alimandubu ilé. àwọn abọ́n ọ̀lẹ́sà fẹ́ sáríkì yìí nǹkan abọ́n wọ́n àtọ́ríkó ńlá òhó ti hì lójú kíyàn alimandubu ilé ni wọ́n tá a wá kíyàn ṣe. ọlọ́run náà ni ó wà lè máa múrù bìí o òun tó kọ fífín lè yí sàwábù pé ṣíṣe rẹ̀ ẹ̀sẹ̀ wà mẹ́ ẹ̀ gbọ́ mi ṣíṣe rẹ̀ ẹ̀sẹ̀ wà mẹ́ wọ́n lẹ́yìn sàfihàn tárìkì yí nǹkan ọgbó rẹ̀ sí àníbi fífá sí nínú àyètò owó àtẹ́rìkù ńláhó láàyè fífá sí yẹn aláwọ̀ náà lójú ọ̀nà kan pàtó àlùmọ́bà wọ́n ń pè ní mọ̀bà ìwọ̀n tá a fún tó tó kàn lẹ́tọ̀ọ́ wọ́n ń pè ní àṣẹ lẹ́tọ̀ọ́ lọ́sàbàtà الشرعي في فعله ولا عقاب في تركه من حيث هو تارك له على وجه ما كل ذنب ni mubah tọ́lẹ́tọ̀ àṣìlẹ́tọ̀ àwọn ni máa sàdáka àwọn ni wọ́n tó nílẹ̀ min jihati shari'i ní ẹgbẹ́ ṣẹ̀ríà lẹ́gbẹ́ kan nù ṣẹ̀ríà ńlá sàwábà fífẹ́ lè yí o àtàkàn bí ṣíṣe rẹ̀ ọ̀la ìkọ́ bà fi tẹ́ríkì yìí o kò dẹ̀ sí ìyá níbi pípátì من حيث هو ترك له لا يتم في قاتل على وجه ما لجونا تريوا السنة كلام كان السنة إلا أن النبي نيا ما رسم ليحتذى ونو تو سي قايا وره تاكلي ساو كسي كان يا العبادة نو دونك كان عبادة إجوسي هي طاعة وهم تلي لله تعالى أتكلم يا سيدي على رسول الله عليه وسلم máa ń ṣàrọ́ à pẹ̀lú kéèyàn tẹ̀lé ohun tọ́lọ́hún sí lófin. alihasanu kí ló ń pè ní alihasan bèmọ́déhé fàáìlèhè ó ní ohun tí wọ́n pa á láṣẹ pé ká yin ẹni tó bá ṣe nǹkan yẹn ni wọ́n ń pè ní hasan azulumu nǹkan o kí ló ń pè ní azulumu ni àtàdì ìtayẹlò àánú àlà àbòsí ìgbé nǹkan síbi tí èyí sáyé rẹ̀ ẹnu wà má ànàdàálí. أمر المكلف ويعتدي ما أمر به òun ni ká pa mùkálàfù láṣẹ ẹni tá a gbé ọkọ lọ kó wá kọjá àṣẹ tá a pa yẹn wọn tó tẹ̀lé gbólóhùn nìyẹn àlìjá ìwọn tó lẹ́tọ̀ lòtá mọ́lú káfùn kẹfún kẹfún lọ sí orí amínibì kọ rẹ̀ ni láti tó fi lè mú dọ́rì òní tí a ní bá sájọ́ ìlú ó sáfẹ́ yìí ò sámọ́lá ẹ̀rìn láì kí ó tàn ká yìí wọ́n ní fi mọ́lá ismọ̀ fi hì á máa lo ìjáìz níbi ohun tí wọ́n fẹ́ sẹ́nu rẹ̀ àádùhó ìjúwe rẹ̀ máa wá pápọ̀ ṣàríà òun ni tọ́ba ti dédé ṣàríà ويستعملوا في العقود التي لا تلزم وحدة هذا ما نلو ها ها اوكي ما نلو في العقود التي لا تلزم níbi ìtakùkù kan tí ò pè dandan wàhádùúhù ìjúwe rẹ̀ wọ́n gánà lèlè á pé bí pásíkòhù òun tó ṣe wípé ẹni tó bá ta kókó rẹ̀ lè bàjẹ́ lè lóhùn òṣè mọ́. àṣàrùkù kí ló kàn ní ṣàrùkù òun làwọn kò má jẹ̀mú lédè yorùbá. wọ́n lọ ìtakùkà rẹ̀ ti ní agbára jù. ó ní mọ́ yóò ọ́n dámọ̀ lè ọkọ̀ mọ́ lè ádámì yìí wọn ni tó fi pásítà kankan dájọ́ pẹ̀lú àìrí wọlá yóò jádò bí wòjúùdì yìí a sì ní rí àní rí ìdájọ́ pẹ̀lú nígbà tá a bá padà rí a ṣàfẹ́kùn ìdájọ́ tá a bá rí a sì ní rí ìdájọ́ tá a bá ti rí mo tán pé ṣàròtò nìyẹn ẹ wọ̀ pé ṣàròtò bíi irú ọ̀rọ̀ ìlòwòdó ní ṣàròtò lè sọ̀la ẹ̀sìnkẹ́sì bẹ́ẹ̀ táà bá ti ṣàlùwàlá èèyàn lè kírun ṣùgbọ́n àgbọ̀rọ̀ sọ fún yẹn pé téèyàn bá ti ṣàlùwàlá tẹ̀lé ní kó kírun. ìgbọ́rọ̀ mi yé wọ̀lá yóò jádù alẹ́ òkùn a sì lè sọ fáàrí ìdájọ́ tó ń tóbi pẹ̀lú bíbẹ̀ rẹ̀ níta bẹ́ẹ̀ ti lè rí àgbọ̀dọ̀ ní ìjọba ìrọ́ mo tọ́jú wa bẹ́ẹ̀ ni pé ọ̀ gbọ́dọ̀ kírun láì lálùwàlá ìgbà عليكم الصلاة والسلام شو الجنة على خبر يرو كم مخبر لوري ما كانت هو جير من هو الوصف للمخبر عنه يروي kọjẹ ti ẹni tá à ń múlò wá ń parẹ ìròyìn kọjẹ ti ẹni tá à ń múlò wá ń parẹ wọn ló ń kàn ní àlàkàlà wọn tún pè kàn ní àṣírí òtítọ́ òun ni ìròyìn tá a fi múrò wá tá a fi múrò wá ń pa ẹnìkan lórí tó wà fún bó ṣe rí gangan ṣe dínkù nìyí àtàwátúrù àtàwátúrù ẹ̀rì kan máa ń wí nù hadithu dáadáa ìmọ̀nà àtàtàbọ̀ ohun tó wá ní sísàn tẹ̀lé kullu khabarin waqa'a al-'ilmu bi makhbarihi darura. من جملة الخبر من وصلت للتواتر هون كل خبر وبيرو يو وقع العلم فيما واي بمخبره لو رؤيا ضرورة من جهة الخبر إما أسلم لواي لا بتلو يتوا كانوا كني التواتر رتوا نششان كلي المسند كلهم كني مسند هذا بعد مسند إمام أحمد musnet òun ni mọ̀tánṣọ́lá ìsìnàdùhù ìpínlẹ̀ ló tún fẹ́ sẹ́ fún ìlú wọ̀ fáìlì sì ní bẹ́ẹ̀ ìtánṣọ́lá fún ìlú mọ́ bí ìsìnàdù fáìlì kí ló dé mọ̀tánṣọ́lá ìsìnàdùhù ní ohun tí àfitì rẹ̀ bá so pọ̀ mọ́ra wọn òfin dọ́dọ̀ ànábi sọ̀lá àlùsọ̀lá òun ló ní musnet. alimọ̀kú kàdé kan pẹ̀lú àdéhùn ọ̀làmìyà bọ̀lọ̀kọ̀ bí i nàbíyà sọ́lọ́wọ́ àdùsọ́lá tó ń pè ní mọ̀ọ́kú wọn ni wọ́n wà kọ́ fàbí yìí àrárá rí wọn ni tó bá dó sọ́dọ̀ ẹni tó gbàdé ìsìnwá nìkan sàbí ọ̀làmìyà bọ̀lọ̀kọ̀ bí i nàbí tí ó sì sọ́dọ̀ ànábì sọ̀lá àdùsọ́lá àdìsí àwọn pè ní àdìsí mọ̀ọ́kú àlẹ́ ẹ̀jẹ̀má tí wọ́n pè ní hadisa ìfẹ́nukọ ọ̀làmá ìlàs àwọn àfọ́ àti wọn bẹ lákòókò àlàáfíkùnmí hadisa lórí ìbájọ́ ṣẹlẹ̀ kan òun ló ń pè ní àlejìmọ́ ó jẹ́ pé nínú àwọn nǹkan tá a máa fi ń sẹ̀rì àlìkìtàbù ọ̀sọ́nà bọ́ọ̀lì ìjìmọ́ kàdíkàdì bẹ́ẹ̀ ìyá sùn mẹ́wàá mẹ́ ọ àtàkùlẹ̀t kí wọ́n ń pè ní tàkùlẹ̀t òun ni àwòkọ́sì ní ẹ̀sà àwòkọ́sì ìtìzámù hukumi al ẹni tí ń sàwọn kan ṣe ní dandan mìnàkà ìrì tẹ́lẹ̀ ìṣèdájọ́ lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún mìnàkà ìrì tẹ́lẹ̀ láì rí ẹ̀rí àbí ká sọ pé ẹni tí ń sàwọn kan ṣe ó ṣe ìdájọ́ kan lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún ara rẹ̀ láì rẹ́rì ó di wọn fún tẹ̀lẹ̀ orí wo lè dá nǹkan kà wá lọ bẹ́ẹ̀ nítorí dá nǹkan kà wá ní nǹkan báyìí ní súnmọ̀ sọ nǹkan báyìí lọ́wọ́ àná ẹ̀sìn wọ́n bá ń ṣe tẹ̀lẹ̀ alẹ́ṣitihad pọ̀ lọ́hùn gbázìlò lè wó sí àyìn má sì pè mọ́ pé o ti rí kinní o ti rí eh, fáìlì fíìlì nì bẹ́ẹ̀ o ti rí mọ̀dọ́fù mọ̀dọ́fù yẹ́yì nì gbázìlò àlèwó sí àyìn gbázìlò yìí sí mọ̀ mọ̀dọ́fù àlèwó sí àyìn mọ̀dọ́fù ìléyìí kí tọ́lá bíi sọ̀wáàbí alḥukmi kí èèyàn náà gbogbo ìgbàláyè téèyàn bá ní láti wá ohun tó kọ̀rẹ́tì nínú ìdájọ́ ohun tó kọ̀ ní alíṣèhájú nìyẹn. الرأي اعتقاد الذي لم ينص عليه هوني الرأي ممكن رأي ضروري هوني اعتقاد ممكن يعني أدي إدراك صواب الحكم بالقضاء ìdájọ́ tó correct àlẹ́bí láwọn ìrẹ̀nù sàálẹ̀ èyí tó fi púpọ̀ sí mutation lórí rẹ̀ láàyè ní ẹ̀ka sí i. àlùfáàkù bẹ́ẹ̀ náà hù wọ̀ bẹ́ẹ̀ náà lè ṣe hàn. tó ti ń bẹ láàrin ìròrí àti ìyẹ̀jú òun ni pé ìṣèhádá máa ń ṣàlàyé sọ̀wà ìṣèhádùn tiẹ̀ òun ni ìtumọ̀ tí ẹni kí yẹn máa wá nǹkan rẹ̀ káàkiri. ṣùgbọ́n wọ̀rọ̀ iyú máa ń ìdìrọ́kì ìṣọ̀wà ìtumọ̀ tí ẹni ìtumọ̀ líle pàbá òtítọ́ ìtumọ̀ líle pàbá òtítọ́ òtítọ́ yẹ kí yẹn máa wá òdodo. alistihsan lóbìnrin alistihsan òun ni rírí nǹkan sí dáadáa látara ìsàsánà ìsàsínú ìsẹ̀sánà nínú àwọn òṣùlù tó fi máa mú dájọ́ sí wa ni wọ́n ní ìyàrá ìkọ́wúlí sísẹ̀sà ọ̀rọ̀ nínú ọ̀yẹ̀ ìdẹ̀lẹ̀ ilé láì lẹ́rìí kò sì sáwò kan sí lẹ̀ zara ẹ̀yà wọ́n kún kíní kan ní zara ẹ̀yà aburú yóò gbé ní dédé aburú àzàráà ah, lọ́npẹ̀ ní zàráà mọ́ yòtàwà sọ̀lù bí i ìlà màzù rẹ̀lẹ̀ ọkùdí nínú ìdìrọ̀ mi ákídín káwọ́ hàlèhè ó ní wọ́n tó ń pè ní zàráà mọ́ yòtàwà sọ̀lù okùn falálẹ̀ pè ní zàráà òun ni mọ́ yòtàwà sọ̀lù bí i òun ni wọ́n tá fi débi màzù rẹ̀lẹ̀ ọkùdí ihun tí a fẹ́ nínú títa kókó mẹ́ni ìbẹ̀rẹ̀ àmì ákàdé ká kọ̀ntínú rẹ̀ ní àwòhálìhì àbí ká tu ká tu kalẹ̀ ká má kọ̀ntínú kátàkárà rẹ̀ mọ́ ọ̀hún tó sàn pé ń sàrà ẹ̀ ọ̀hún ló kún fà lápẹẹrẹ nísì wọn ní kọkùnrin àtòbìnrin má rògbò àdán lè zara ẹ̀ láti lè ti ẹnu ọ̀nà ìbàjẹ́ ẹ́ ọ̀sìn lọ ní sùúrù mo ti fẹ́ parí tọ́ wọ́n ní alkiyas bá ń pè ní kiyas àfiwé hamulu ahadi almalumaini alalẹ̀ akari fi ìfìdáàtì ọkùnmi kan pèsè kọ́ọ̀tì yìí bí amọ̀rin yajma'u baynahuma wọ́n ní hamulu ahadi almalumaini gbígbé ọ̀kan nínú nǹkan méjì tá a mọ̀ alàlẹ́ àkàrí sí kejì lérí kí èsì bá ti hukumi láti fi dájọ́ kan rinlẹ̀ àwọn èsì kan ti hì àbí láti já ìdájọ́ kan bọ́ àmọ̀rin nítorí àlámọ̀rí kan tó ṣe pé yẹ́ ìjìnà ọ̀bàyè náà hù mọ́ tó pa àwọn méjèèjì kan ọjà ẹja wo tìrìtìrì kí ni ìdájọ́ rẹ̀ jà wá ọtí tìrìtìrì haram ní máa ń sá nítorí kí lè fi pè ní haram aládìsí tó dá kan kiri ṣeré haram tó dá fi pè ní haram nítorí pé mú yàn wọn rírà ọtí tá a ti mọ̀ tí mú yàn wọn rírà àwọn ọlọ́tí ìbò kùtù òun nìpínlẹ̀ àwọn màlúmẹ́nì ti ń sọ nìyẹn ọtí tírísìrì ọtí tuntun àwọn aṣọ pé bẹ́ẹ̀ amọ̀rẹ̀ yẹn jìmọ̀ ọdún ìnáwó ọ̀rọ̀ kan wá ń bí tọ́pọ̀ àwọn méjèèjì pọ̀ wọn náà ní alẹ́ sùkà àti kẹ́sì alẹ́ sùkà ìgbà tó di adájọ́ ìsìkà rò pa ọkọ̀ lè fi mú ìdájọ́ àárọ̀ mọ́ ọmọ ẹ̀ pé mo tán kì ní kíyàsù yẹn orígun mẹ́rin lónìí àrókùnlò awal alẹ́sùlò ìpẹ̀lẹ̀ àti ìbùrùkùtù àrókùnlò sáà ní àti tìrìtìrì àyín àyín gẹ́gẹ́ bẹ́ẹ̀ àrókùnú salis alẹ́ àìlàtù ìdí tó kún ọ̀pọ̀ wọn ni alẹ́ iskar bá pààyàn àrókùnú rọ́ọ̀bẹ́ òun náà ni alẹ́ hukum ìdájọ́ haram ọ̀rẹ́ ẹ̀dí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń pè ní kíyàsù ni ẹ̀ kéèyàn gbé irun méjì tá a mọ̀ lórí èkejì láti fi ìdájọ́ kan rinlẹ̀ àti láti tìdájọ́ dànù nítorí ọ̀rọ̀ kan tó kó wọn pọ̀ àlẹ́ asúlù àwọn nǹkan tó ń bẹ lábẹ́rẹ́ lọ́fẹ́ máa kàrí kí ló ń pè ní asúlù lọ́dọ̀ àwọn fòkà ha ọ̀fẹ́ sí pé láti jẹ́ ń gbọ́rọ̀ oje máa kí sà àléhì lìfárí ọ̀tẹ̀ mọ́tò rárá máa kí sà àléhì lìfárí ọ̀hún bìsí latin mustamba tọ̀tù nínú ihun tí wọ́n bá wọ̀n ẹ̀ka lé lórí pẹ̀lú àsopọ̀ tí wọ́n yọ nínú rẹ̀ àlìfárí àrùn ni wọ́n tó ń pèlẹ̀ kàńtì ẹ̀ ọ̀húnmìlà alàlásílì bìílà tí mùsùlùmí mímì wọn lè yí tí wọ́n gbé lórí ìpìlẹ̀ nítorí ìdí kan tí wọ́n fàyọ nù rẹ̀ àlìhùkùmù ìdájọ́ ló wà lọ́wọ́ àsòfò fábítú lèlùmá òmìnir fíhí òun nìròyìn èyí tó rinlẹ̀ lílí màkúùmí fíìhì fẹ́ni fún un tá a dájọ́ lé nínú rẹ̀ yẹn àlẹ́ àìlátù kí ni ìdí pàtàkì tí mo kà fún wa yẹn mẹ́rin ni wọ́n ti kúrò àyà ní àlọ́wàsó lè jálé bẹ́ lèlè xukumi wọ́n àlọ́wàsó lè jálé bú lèlè xukumi òun ìdájọ́ tó òun ní ìròyìn tó kó ìdájọ́ sínú ìròyìn tó kó ìdájọ́ òun ní ìsáàrù táwílẹ̀ kan wọ́n bá ń pè ọ̀kan ní àlẹ́àìlà tó fi ẹ̀fẹ́ àìlà pín sí méjì àlẹ́àìlà tó àlẹ́mọ̀tàádìyàtọ̀ bẹ́ẹ̀ sí máa ń ṣe fún ìlẹ̀mọ̀tàádì àlẹ́àìlà tó àlẹ́mọ̀tàádìyàtọ̀ èdè pàtàkì tó tayọ ó kò níbi tí alẹ́ òpé òde hiya allati àádátìlásílọ́ ìlà fàrẹ̀ هي التي تعدت الأصل أو لتقيض له إلى فرع وعلى سجيكا irú èdè pàtàkì yẹn ni wọ́n máa ń pè ní àlẹ́ìlà tó àlẹ́mọ́ta àdìyàtò àlẹ́ìlà kejì àlẹ́ìlà tó ó yá ká jáde rẹ̀ wọ́n lọ́hùn pátá tí wọ́n náà fún pátá kíw máa fi kíw kọ́ra o ẹ̀rẹ̀ àìlátò lè wá kì fàtì fáyìn látò afágbọ́ fáyìn lò wọ́n ṣàlẹ̀ wà kọ́ fàtì. Dáàkọ́ bí àlẹ́tí lám ọmọ ni ọjọ́ sọ. Níhi àlẹ́tí lámùtàkà á dá àlẹ́ àṣílá ìlà kárìí. لم تتعدل أصلا إلى فرع ما ممكن قلنا نو توالي rárá òun lè tó yẹ pé ọ̀tayọ̀ ìpínlẹ̀ ọ̀tayọ̀ ìpínlẹ̀ ìdí pàtàkì yẹn ọ̀tayọ̀ ìpínlẹ̀ lọ síbi ẹ̀ka wọ́n tún kọ́ta níta ní alẹ́ mọ́ ọ̀tá lò ṣù àhóhá ṣù wọ́n ní alìmọ̀ọ̀tẹ́lú ohun tó ń pè ní mọ̀ọ̀tẹ́lú هو المستدل بالعلة وليه تعمري تقطع سيروا وهو المعلل منافق المعلل حاتمو جواف والطريد منافق الطريد لا يكون هذا تلا ما سوف ليدان ها وما كان هو غير قلوه وجود حكم لوجود العلة rírí ìdájọ́ nítorí ipa rídì rẹ̀ ẹ̀rí kó wà nù ọ̀wá ìdàbẹ̀ náà òṣòlò àbí kọ̀wá ìdòlùfẹ̀kìhíyá tí wọ́n máa ń sọ yí pé àlẹ́fọ́kùnmú yẹ̀dúrù máa àìlátìhì wòjúdán wà ádàmà àlẹ́fọ́kùnmú ìdájọ́ ìdájọ́ yẹ̀dúrù yóò máa yí ìdájọ́ máa yípo máa ìláti yí pẹ̀lú di pàtàkì rẹ̀ yẹ̀dúrù máa ìláti yí yóò máa lọ pẹ̀lú ìdí rẹ̀ nǹkan bá ti rí nǹkan báyìí nǹkan báyìí ní ìdájọ́ rẹ̀ alẹ́họ́kùmọ̀ ìdájọ́ yẹ̀dúrù yóò máa yí máa ìláti yí pẹ̀lú di pàtàkì rẹ̀ ojú dán tàbá dérí dí ẹ àmúdájọ́ ẹ wa wàáìdàmà tàbá dérí dí ní ànímúdájọ́ ni wa ẹ̀dìgẹ́sì ilé ẹ̀ náà làfáwá wí ń bàyí pé mo tán pè ní tọ́rídù òun ni ojú òdò lè ẹkù mí rírí ìdájọ́ léwu ojú òdè lè ẹ́ láti nítorí ipa ti rí ìdí wọn láti rí ìdájọ́ yẹn. Wàlá àkùsù àtòdìjẹ́ ọ̀rọ̀ ń pè ní akíṣù ọ̀tọ̀ jíjẹ́ ádámù nítorí ilẹ̀ ádámù ilẹ̀ ẹ̀láti kéèyàn má rí ìdájọ́ nítorí ipa àrídì ẹ̀dígẹ́tì ẹ̀dígẹ́tì ni kásìr ìlápá. Bísàwálè ilẹ̀ ẹ̀láti sí màwùjẹ́ àìmá. Wọ́n ní kéèyàn yíyẹ ìdájọ́ yíyẹ ìdájọ́ ní zawali lè àìláti nítorí yíyẹ ìdí pàtàkì fi mọ́òdì àìmá láàyè kan pàtó annákọ́sù wọ́n tún pè kan annákédù tẹ̀lé annákédù wọ́n kò tẹ̀lé annákédù tí wọ́n kò ní àwọn ní tútù ẹ̀rí kan fẹ́ kí nìkan náà wàá kédù lè wúso ìgbà wọn ti mú nákọ́dọ̀ yẹn kóró tútù kalẹ̀ àwọn náà ni wùjú àìláti wà ẹ́dàmọ̀lẹ̀ ọkùnmi rírí ìdí pàtàkì a sì máa rí ìdájọ́ nákìdò ní ẹ̀sẹ̀ rípọ́ta kóra wọn kò tí ì yé yín a máa ní tànẹ́kùdù wà mí gan a rí ìdí a sì rí ìdájọ́ ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ rà ẹ sọ pé tábà ti rí kíwáyé ìṣẹ́ báyìí láti àwa ṣe nákìdò ní a tún pè kàn ní àlẹ́kásírò àlẹ́kásírò kẹ́sì wọ́n ti lè ń sálẹ̀ ọ̀ ojú mẹ́rin ayélujáfẹ́ ikọ̀ sálífọ̀ làmú ń bẹ̀ ọ́ láti tún àtọ̀dọ̀ tí ẹ ṣe o. wọ́n ní wùjúdù mọ́àmẹ́lẹ̀ ayélujáfẹ́ rírì ìtumọ̀ ìdí pàtàkì yẹn máa ádámìlẹ̀ hókúmì láì rí ìdájọ́ wọ́n tún kún fún ìkànnì alẹ́kọ́líbù kẹsàn kan yíyí yíyí eléyìí kí ni ìtumọ̀ rẹ̀ mùsàrákàtù alẹ́kọ́sìmì lélẹ́mọ̀ọ́sì àdélé ìdálélè kíkẹ́gbẹ́ àwọn oníjà tí wọ́n ń jiyàn lèlè mùsàdílì fẹ́ni tí ń wẹ̀rì sí ìdẹ̀lìlì nínú ẹ̀rí rẹ̀ náà wọ́n ti fẹ́ mú fún àwọn àtòdìjẹ́ lòun yẹn àbẹ́ yíyípo ni ni mùsàárà kátó lọ́kọ̀sùn kíkẹ́gbẹ́ oníjà ẹni tí àjọ ń jiyàn lèlè mùsàdílì ọbẹ̀ ẹni tí ń wẹ̀rì kẹ́gbẹ́ sí ìdẹ̀lìlì nínú ẹ̀rí rẹ̀ ìyẹn ni pé mo tẹ́lẹ̀ yìí mú wa náà lè lè yìí mú wa mọ̀ sí jọ́ sọ̀tẹ̀ àlùmọ̀ àárọ̀ tọ́tù wọ́n kọ́ kí níkan ní mọ̀ àárọ̀ tọ̀ ìjà ìtàkùrọ̀ gan ìtàkùrọ̀ ẹni. mọ̀kọ́ bàlátù àlọ́kọ́sùnì lílé mọ̀tẹ́dílé bìnífìlì dàlílì yìí àwọn bìmọ̀ọ́hùwà akọ̀wá mímú. ó ní mọ̀kọ́ bàlátù àlọ́kọ́sùnì òun ní títàkù oníjà tọ́tàkù lílé mọ̀tẹ́dílé ẹni tí ń wẹ̀rì tẹ̀ bìnífìlì dàlílì irú ẹ̀rí rẹ̀ ló fi tako àwọn gbìmọ̀ hùwà akọwà mínú àbí ìkọ́ lágbára jẹ̀rí rẹ̀ ló fi tako wọ́n tún kún kíníkà ní àtàríjẹ́hù àtàríjẹ́hù títẹ̀sùnwọ̀n ìmútẹ̀sùnwọ̀n ọ̀nì bàyánù nízíyàtì áhádì dẹ̀lìláìní kálálẹ̀ áhárì sísàlàyé ẹ̀ṣà ẹ̀ṣà ọ̀kan nínú ẹ̀rí méjì alàlẹ̀ àkàrí tó fi ju kejì lọ ẹ̀dẹ́gbẹ̀tì tó ṣe fẹ̀rí kí fún yẹn. kíkà ẹ̀rí tó mú wáyé ẹ̀rí ni ṣùgbọ́n àdé sàáyé fún ẹ̀dẹ́gbẹ̀tì ṣùgbọ́n ẹ̀rí kí ni mú wáyé ọ̀rọ̀ ní àdé sàáyé ni. ọdún yẹn rẹ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ fẹ̀rí kí fún yẹn. alẹ́mìkẹ́ tán ní parí. àwọn ni ajizu ahadi alimọ̀tàdáàzì rọ́yìn ní an tẹ̀síhìhì kọ́ọ̀lì. òun ni kíkẹ́ dára kíkọ́lẹ̀ gígé kíkọ́lẹ̀ ìkánú àwọn méjì tí wọ́n jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ à ń tẹ̀sù híhì kọ́ọ̀lì kò lè ṣàtúnṣe ọ̀rọ̀ rẹ̀ tó ní mistake nù wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ yìí mistake fẹ́ẹ́ ọ̀yà túnṣe ọ̀rí túnṣe nǹkan ṣẹlẹ̀ yẹn ní ìtìtà ajá pé gígé ti bá ohun tó jẹ́ àìfọ̀rọ̀ jomi tó rọrọ̀ tó ń ṣe nìyẹn subhanakallahumma bihamdika ashhadu an ilaha illa anta